ké tó bá ní sọ̀rọ̀ owó skul ẹ̀ eré ló sọ pé o fifty thousand. fifty thousand ok wọ́n rí eléyìí. mo ní mo ní gàdí stand fún ọmọ mi ni. ok èlé méjì. thirty thousand. thirty thousand. bẹ́ẹ̀ ok. mo lè lé ọmọ níbi ẹ̀pù náà ni bíi twenty thousand náà ni ok kò sí wàhálà ẹ jókòó wọn wá rí iṣẹ́ tí gbọ́. ẹ ṣe mọ ẹ ṣe mọ ok. Hey. ẹ kú jòkó mọ́mì ní pé kí wọ́n fún yín ní àwọn owó yìí ẹjọ́ ta ni oní fifty thirty. èmi ni èmi ni ẹ ṣe mà. oní thirty. ẹ ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين كن فيكون آمين سبحان ربك والعزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم Taofiki. Naam. Ṣé o ti gba kí ó fún àwọn tó wà lẹ́yìn ẹ̀? Bẹ́ẹ̀ni, à ń pọ̀ mo ti gbàgbé gbogbo wọn pátá. Rasheed. Naam. Mo ti sọ fún ẹ pé mi ò gbọ́dọ̀ máa rí ẹ kó máa gbá bọ́ọ̀ mọ́. Tó bá ti ní kó wálé ike ibi tó ti ń gbá bọ́ọ̀ ní fìdí bẹ́ẹ̀ ni mo ti máa rí ẹ. Ìjọ́ ti bá tún rí ẹ ń bẹ̀. Máa lù ẹ́. Máa lù ẹ́ gidi gan àti wípé mo sọ fún yín tẹ́ ẹ bá ti délé yín ẹrí pẹ́ǹtì làwọn àti ra yín dáadáa ẹ ẹ̀yin kan yìí ń jẹnu fátíà fátíà tó yẹ pé òun lè máa kọ́kọ́ ké kẹ́ ẹ tó kírun ẹ má ti láwọ̀ ẹ̀ dáadáa kẹ́ ẹ rí pé ẹ mọ̀ ọ́ ṣàgbọ́n kan tí mo sọ ẹ rí pé ẹ mọ̀ ọ́ ẹ wá rí pé ẹ kírun ìrun wákàtí márùn ó pé dáadáa lẹ́yìn tẹ́ bá ti wá kírun wákàtí yín pé ẹ wá máa ṣàdúrà fọlọ́run tẹ́ bá ti wá ṣàdúrà fọlọ́run ẹ wà máa ṣàṣàlátù fáànà bí ọmọ mọ̀. lẹ́yìn tá a bá ti wá ṣàṣàlátù fáànà bí ọmọ mọ̀ ta ló ta la tún máa ṣàdúrà fún. àwọn òbí wa. àwọn òbí wa ẹ ẹ ṣàdúrà fáwọn òbí yín lẹ́yìn tẹ́ bá ṣàdúrà fáwọn òbí yín ńkọ́. àwọn àfáà wa. àwọn àfáà wa lẹ́yìn tẹ́ bá ṣàdúrà fáwọn àfáà wa ńkọ́. àwọn ẹbí wa. àwọn ẹbí wa torí pé anábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ jẹ́ kí okùn ẹbí kọjá lọ wa ẹni tí okùn ẹbí bá já lọ́wọ́ ẹ̀ ẹ kò ní tẹ̀lé ànábì wọlé àlùjànnà. sallallahu alayhi wa sallam. ẹbí tẹ̀ ń wò yìí ó ṣe pàtàkì dáadáa a gbọ́dọ̀ dìímú ká rí pa à ń ṣàdúrà fún gbogbo ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ògbà ká máa fi ràn wọ́n lọ́wọ́ ṣẹ́gbẹ́ wọn tí mo sọ ẹ rí pé ẹ̀ ń ṣàdúrà fún wọn ní gbogbo ògbà àwọn ẹbí ó ṣe pàtàkì lẹ́yìn tẹ bá ti rántí tẹ bá ti ṣàṣàlátù fanabu Muhammad tẹ bá ti ṣàdúrà fáfá yín tẹ ṣàdúrà fáwọn òbí yín ẹ rí pé ẹ ṣàdúrà fún kíni àwọn ẹbí yín ẹ táfíkì ó yẹ káàtà yá kí oníkálukú yín kó máa lọ. lillah azakiyatu lillah atọyibatu salawatu lillah asalaamu alayka ayyuha nabiyyu wa rahmatulahi wa barakatuhu asalaamu alayka wa ala ibadillahi salihin. ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé délé mo mú wọn wá dúpẹ́ lọ́dọ̀ yín pàtí mo ṣàlàyé fún pé ẹ̀yin lẹ sanwó school fees báwo ló ṣe ṣe báyìí ṣé bí ọ̀rẹ́ ọmọ mi ni àáwúrẹ́ kí ni mo ṣe oore tí n bá ṣe fún ẹ ọmọ mi ni mo ṣe fún ọ àbí. alájà ẹ ẹ ó tọpẹ ó jọpẹ lọ ẹ ẹ kọ mọ nìyí ẹ wò alájà àwa náà la mọ̀ bá ṣe ń jẹun elébi ní wájú ẹ̀ ń sòtọ́ fún yín ṣùgbọ́n ọlọ́run ló máa ń ran aláàánú séèyàn òun lẹ̀ ń ṣe òun lọ́lọ́run ṣe ran yín wá sọ́dọ̀ wa alájà mo dúpẹ́ lọ́dọ̀ yín ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún wa ibi tó wò yẹn bá rẹ̀ ti ń jáde alájà lọ́lá elédùà kò ní gbẹ. tó bá ní ènì náà máa mú alájà ọ̀la náà máa rí alájà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gan alájà. ṣẹ̀rí ṣe rí gbogbo ọpẹ́ tọlọ́run ni o ṣe rí tèmi ṣe yìí ọlọ́run ló fi ràn mí ọlọ́run fún èèyàn lówó ipe ká fi ṣe ọmọ aráyé lóore ni ṣé wàá rẹni tó bá wá ní owó lọ́wọ́ tí ò bá fi ṣe ọmọ aráyé lóore ó kò kọ lọ́run àdúrà tèmi sọ́lọ́run ni pé gbogbo nǹkan tí mò ń ṣe fọmọ ẹ̀dá kọ́lọ́run kò fi kẹ́ mi kó dẹ̀ fi ká àwọn ọmọ mi náà ó tán. alájà kò wá sí nǹkan tó máa ṣe yín lọ́la elédùà ẹ̀ tí ì lè kú ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ pẹ́ fún bẹ́ẹ̀ tí ẹ̀pẹ́ fẹ́ lómi ẹ̀pẹ́ fún àwọn àtọmọ yín alájà kàkà tí kò máa pa yín kí ni mò ń dúró ṣe ẹ jẹ́ n máa i'm ready to. ayi má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ gbogbo alá máa dàgbà tá máa darúgbó kò sẹ́ni tó máa kú ní kékeré nínú wa ní agbára ọlọ́run <laughs> ah, kí ló adé tó ṣe ọ̀rẹ́ ẹ̀ lálejò. irọ́ ni Àṣàkẹ́ Àṣàkẹ́. ma èmi ni mà. kí ló dé tó ṣàwọn. àmọ́ ti wá tẹ́lẹ̀ àwọn ló sọ pé àwọn ti wà òkè. bóyá bírò tẹ́ ṣe àwọn ọ̀rẹ́ lálejò ẹ fi náà tẹ̀lé. ẹ ṣe òye ẹ lẹ ẹdùn sọ pé ẹ̀fọ́ jẹun tóun ń ṣàlejò náà. wọn náà wọn kò kó ń kọ́ tàlàjà sí ajẹ́wọ̀n náà ṣé wàá wá jẹun ṣé yẹn ò tó tó ikú kókó tó jẹ́ kíkùn yọ ni. àti pé ọ̀rẹ́ àti wà ókè. good ṣé àlejò ni wọ́n bí báyìí jẹ́ ká lọ pípẹ́ ọ̀gá máa jẹ. o tún mú lọ nìyà o. mà pípẹ́ hundred yẹn. ọ̀dà mi mò ń bọ̀ ẹ má bínú. mo fi mílẹ̀ lórí ìjókòó. alájọ ṣe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ẹ ṣe tètè ẹ tètè rán láàánú sí wa ah, ṣé kò wá pẹ́ tó. fatai. alájà salaamaleykum. aleykum salaam. ẹ̀rọ bóòlù nǹkan. ẹ̀rọ mo ti wà nígbà ìṣe díẹ̀ ọmọ ọ̀dọ́ yín àṣàkẹ́ ló sọ pé ẹ máa ń. mo múra mo fẹ́ lọ sí ibì kan ni mo dẹ̀ ti ń kọ́ torí àwọn yẹn ti ń dúró dè mí. ó ní bínú pé mi ní dúró tiẹ̀ púpọ̀. kò sí wàhálà inú ilé mi náà ni mo wà kò sí wàhálà. ẹnì tí tó bá fẹ́ jẹ ní kí àṣàkẹ́ kó ṣe fún un ok eh, alájà báwo dẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin àti màámi. ṣé àǹtí mi hmm. ọ bá mi sọ fún wọn pé màá wá rí wọn ṣe ti gbọ́ màá wá rí wọn. ok ma. ẹ wo ó ní bínú sí mi jọ torí tọlọ́run gbà kó fi fi wọ mọ́tò. Eh, alájà hmm? eh, ibo ni kí n fi lè wọ mọ́tò dé. Ah, ah, àfa ṣé bílẹ̀ ló sọ pé òun lọ ẹ mọ̀ pé mo bí tí mò ń lọ. ó máa gbé e tó bá ti dé junction one bí báyìí gbé ọ̀kadà kò gbé ẹdẹ títì wá dẹ̀ wọ mọ́tò ń bẹ ó máa gbé délé àjọ lọ síbi kó bá pé ọ̀nà báyìí ni mò ń lọ sí gbàgbé ẹ̀ báyìí ni mò ń gbà lọ. ẹ wo bí ṣẹ̀rí ẹni tí ó lọ sájò àtẹni tó dé látàjò àdúrà tí gbogbo à ń bẹ̀ lọ ọlọ́run ni pé kọ́lọ́run jẹ́ kí adébítà náà láyà tàlàáfíà ẹ ká tẹ́wọ́ ká gbàdúrà bismillahir rahmanir rahim. allahumma salli ala sayyidina muhammad fatih lima kulli kalahati lima sabaka. نوزو لأك بالحق والعدي لا صدق وعلى أهله حق قدر الله العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. ẹ afa ọṣẹ kó bá káàtì mi. kò sí wàhálà mà. aṣáké fún aṣẹkọ tó máa Thank you. so wọn clean bíbá ẹ náà. adio adio adio adio. má a ah, ẹyin ni wá kí ló dé tí gbogbo bíbá ṣe wà báyìí tí ẹ tiẹ̀ lè clean ẹ̀kẹ́tù ẹ̀ múgbàlẹ̀ ẹ̀kẹ́ clean compound yìí everywhere kò wà òǹtá ẹ̀dẹ̀ ẹ̀wọ̀ rẹ̀ òyìn gan ó e ti e múgbàlẹ̀ ẹ̀ gbà. gbalẹ̀ ah, ah. madam màmá ṣí géètì kí tún máa gbálẹ̀ láì ṣàgbálẹ̀ ọjà mi gẹ́gẹ́ bí àwọn ọlọ́mà tá a fẹ́ gbálẹ̀ ẹ̀ lọ́ọ́ àwọn fáṣọlá kọ́ bá yín káwọn ọlọ́mà kọ́ máa gbálẹ̀ mi lè gbálẹ̀ mi lè má ṣíkìtì tún máa gbálẹ̀. kí ni problem yìí ẹ̀yin mọ̀ yẹn lẹ́yìn ò dúró sábúlé yín kẹ́yìn wáṣẹ́ sábúlé yín. ẹ ṣáájú ló sọ ọmọ nù òkú. kí ṣe bọ̀bọ̀ yìí you are just too ras. gosh. do you carted book pass me. ẹ wò máa fẹ́ jọ yín sun mọ́ mi. ẹ lọ sọ ẹ bá sọ ṣé wàá pa mi jẹ ni ọdún ìfọ̀jẹ̀ pa ìjọba ọdún kì í pa ọdẹ jayéjàre wọn máa pa mi jẹ ni ìfẹ̀jọ́ ìsúnmọ́ mi. wèrè wá sí adio. olóburúkú ò ní ẹ. adio adio máa ń kọjá yìí. ṣé ọmọ ọ̀gá ló ń bá mi. ó dàgbò ti ríṣẹ́ sílé epo ọmọ ọ̀gá nìwọ̀n ń sọ̀rọ̀ iṣẹ́ gidi yìí. ìwọ náà máa lò mọ́ gbà àwọn olè lò mọ́ gbà èmi máa ríṣẹ́. wọn ò lè lò mí máyé ẹ̀yin ni kẹ́ wora yín ṣóyún sì kọ́ ọmọdé múra báyìí ni. ṣé aṣọ ló wọ ìyá òwèrè aṣọ bí àkísà yìí. ọmọ pẹlẹbẹ ni mí orí ni. owó mi lẹjọ bẹ́ẹ̀ rùjọ. ẹ jẹ́ àwọn akànṣe owó ìjẹnu bí kan ṣùwèrè. Hmm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعا وللعز زجا ووداك ربك ومكلا وللآخرة لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عيلا فأجنى فأما اليتيم فلا تجهر وأما السائل فلا تجهر وأما بنعمة ربك فحدث أعوذ بالله من الشيطان الرجيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والقمر ومن بناها السلام عليكم وعليكم السلام àbámi ẹ káàbọ̀ ma ẹ rẹ ma inú òun lẹ tí wọn bọ màmí èyí wá dùn báyìí. òdì dùn. pẹ̀lú Ọlọ́run. kọ́lẹ̀ èmi ni kí n ò rí lẹ́yìn <laughs> lẹ́yìn nígbà tó débi donation tí wọ́n ń po ní kálukú ẹlòmíì five thousand ẹlòmíì tẹ́ẹ̀lì nígbà tó máa kan àbúrò mi <laughs> alájàbọ̀ lájókòó àbùkẹ́ <laughs> tí wọ́n pè báyìí béèlì àbúrò mi ń gbélé béèlì two hundred béèlì five hundred nígbà tó tún wá yá tí wọ́n ní ẹgbẹ́ lọ́hún tóbi Allahu Akbar kódùkódù kó pẹ́ alájà abọ́lá àjòkò ìyá ọdún mi ní olóhùn tí orí àbúrò mi tó kọ́ ni dé àbúrò mi tún ṣí báàgì báyìí tó tún gbé béèlì lẹ̀ tó gbé béèlì lẹ̀. ṣé rí ohun tí mo fẹ́ kí n mọ̀ òun ni wípé ṣé rí gbogbo owó tí àbúrò yìí ná ń ta àánú kò ṣe fún nǹkan kan o bí kò ṣe pé òògùn ìdílé wa ló fi ń gbèjà o. bẹ́ẹ̀ ni àgọ́ ìdílé wa. tó túmọ̀ sí wípé àdúrà ni ká fi máa ran alájà lọ́wọ́ o. àdúrà bẹ́ẹ̀ ni àdúrà la máa fi ràn lọ́wọ́ kọ́lọ́run ilé ìdá púpọ̀ máa bá gbógun lẹ̀ kó máa gbọ́wọ́ ẹ̀sùn kékeré kó lè máa gbógun ìdílé wa ga. ẹ wò máa mi. ṣé ẹ ṣáà ráyè sọ̀rọ̀ béèlì dùnà yóò lè jà wáyé gbogbo ọ̀rọ̀ tí mo ní ní tí mo fẹ́ bá sọ béèlì yóò jẹ láyè sọ. mami ẹ wo ẹ wọlé. Hey, okay. Get it. Hmm. Ah, báwo. Um, mo ti wòye ní sitiruumu kejì ní ìbáyìí wọn ní ká wòye nígbà. ṣé kò sí. rárá kò sí. fẹ́rin yìí ni bàbá mi wọ́n pè wọ́n para àwọn ìyá láti lé so dẹ̀ nídìí owó tí máa fi lọ ra nǹkan fún wọn bí oògùn nǹkan kan bíi mílò tí wọ́n á ní kí wọ́n bá yín kẹfún mi ní owó oṣù mẹ́ta síwájú so kì í lè ṣiṣẹ́ fún yín bẹ́ẹ̀ mo ṣe máa rí iná. ṣóṣù mẹ́ta tí mo jẹ àbí èyí tí mi ò jẹ rárá pé kẹ́ fún mi síwájú màá fi ṣiṣẹ́ ni. gbọ̀nà ṣé ìwọ nìkan ló ṣiṣẹ́ lọ́dọ̀ mi ni àbí ayé ẹ̀ nìkan ni mo wà ní. ó sì jẹ́ oṣù kan tó ò tí ì ṣiṣẹ́ o tún ní kí n tún fún lóṣù mẹ́ta mọ́. a kí ló dé. ẹ̀yin náà kékeré mi fẹ́ ṣe ìgbà tára mú mi ò yá ń gbà yẹn náà mo fi lọlé so eléyìí sì màá ṣe fún yín so ẹ jọ àgbàdà. ok mi lówó. ẹ má bínú bóyá ẹ gbọ́ nǹkan tí mi sọ bàbá tó bí mi lọ́mọ gbogbo bàbá àdìo wọn lára àwọn òyà wọn wà lábúlé bóyá kí ẹ fún mi lówó oṣù mẹ́ta mi nífẹ̀ẹ́ lọ wò wọ́n ẹ jọ. etí bàbá ẹ náà ló di fún níbi tó wà. bàbá di o. bẹ́ẹ̀ ni bàbá di o kọ́ bàbá ń dè ni. bó ṣe wá ròyìn bẹ́ẹ̀ gangan mo ṣe wá bá yín ẹ ẹ wá olóyún yóò lè dọ́rẹ́ wò àṣírí yín lóbò kòsẹ́ntì ò ní lówó ṣẹlẹ̀ báwọn bó ṣe ń lọ ni tọ̀wọ́n á wá tìbí á wá ẹ̀ ẹ́ ṣàánú fún wọn àwọn tá jẹ́jẹ́ yín bẹ́ẹ̀ ni a ti dẹ̀jẹ́ yín ni ẹgbẹ́ àti ń ṣiṣẹ́ lọ́dún èèyàn ẹ̀ ó ti dẹ̀jẹ́ yín nìyẹn ó máa ṣe o mú kà pé pé ó lé mi ìgbà tí mo ṣe lọ́dọ̀ mú kà kó lé mi ṣùgbọ́n èmi ní iṣẹ́ ajé tó tẹ̀síwájú mo ṣe dọ́dọ̀ yìí wọ́n sọ pé kò sí kan tó jọ o ah, ah, kò jọ rárá àṣeyínlógo ẹ̀ lówó ẹ̀ lówó bẹ́ẹ̀ ni ẹ̀ lówó ẹni tó bá ti ń ṣàánú ẹni tó bá ti lówó tí ò lè ṣàánú kò lówó àwọn MC olómọ nìyẹn máa ń ṣàánú Aláàjì Pasuma wọ́n máa ń ràn lọ sí Mẹ́kà London Amẹ́ríkà kankan èmi lásán ẹ̀rọ mi lọ sí Ìlọrin kí ni mo tẹ̀ ń sọ Ìlọrin kẹ Ìbàdàn mi ìdí bẹ́ẹ̀ rí pé owó mọ́tò tẹ̀ dé Ìbàdàn ìwálẹ̀ lówó àṣẹ ni ẹ̀ lówó. ẹ àṣẹ rere ni bàbá àti ìyá tó bí ẹ gangan la ṣeré. bàbá mi o bàbá mi la ṣeré ah, kí n sì fẹ́ sí oúnjẹ o bàbá mi ṣàṣeré. jẹ́ kí n sọ kí ní kan fẹ́ ṣó wo gbogbo àyíká nílé yìí dáadáa kó dé wọ àyíká compound tí bá tún rí ẹnu léyìí èmi ìgbọ̀ngàn ni iṣẹ́ ìdúró nílé yìí ṣó ti yẹ. ṣọ́ọ̀ ti <laughs> tẹ́lẹ̀ mi gbọ́ ti mọ̀ pé máa lọ mo máa lọ ẹ̀wọ̀n tí bá ṣe ṣe kú nílé yìí ẹ̀ gbà ẹ̀ rọ́wọ́ mi kò síbi tí mo dé láyé yìí tábìbáríkà ò wọ bẹ̀. òun ògùn sí ni ọ̀dà kò burú jẹ́ kí n sọ fún ẹ̀wọ̀n ló máa kú sí. ẹ gbà èmi arọ́bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ gbà dúró dé dúró dúró ìwọ ni ẹ gbà tó bá tọ́ bàbá dúró bẹ́ẹ̀ ṣe kó orin lẹ́yìn ẹ gbà. wọ́n wá ní tilẹ̀ fún yẹn láti ti bẹ́ẹ̀ tó bá ta o tilẹ̀ ti bẹ́ẹ̀ tó bá bọ́ ọmọ àlè yẹn wọ́n ní báyìí. mo ti bá fún rí ẹni nígbà ìwà nípa tí màá ṣe fún ẹ olórí burúkú ọmọ òṣì jàtìjàtì <laughs> ó lè máa lọ́wọ́ ó kúkú mọ ibi tán ti mú ẹ wá ló ṣì mà lọmọ ìtẹ. aṣojòrò fún mi ṣáà ló mọ pé olójòrò ni ìjòjò fún mi mọ́mì. ọ̀gá ẹ kúlẹ̀ o. ah bó ni káàbọ̀. ọ̀gá ìjọba kọ. happiness o. ẹ eh, but alájà mo dé ẹnu géètì nísìnyí gbà tó fẹ́ wọlé mo kàn kọ́ géètì tí mi ò rẹ́ anybody kò ń ṣílẹ̀ fún mi ibo ni mr adio wà. àdìo wọn máa ti dá àdìo kí ló ṣẹlẹ̀. Ah. káàdì ò máa bú èmi kó máa bú ẹ̀gbọ́n ẹ̀ hmm. káàdì ò máa lérí ògùnṣe mi tí mo sanwó oṣù fún mo ti lè lọ. ẹ bọ̀ ṣàlájà kò wá yẹ kẹ lé náà at least ó yẹ kẹ wò pé ta ló fẹ́ máa ṣí géètì fún wa irú bí mo ṣe ń bọ̀ nsìn fúnra mi mo ní láti bọ́lẹ̀ tí mo wá ṣí géètì. ṣe bó ṣáà ṣí géètì wọlé ẹ tẹ́bi náà bá ń bọ̀ ǹjọ́ mi tí màá ṣí géètì máa bọ́lẹ̀ máa ṣí géètì máa wọlé. Ah kò lè possible now àgbàlagbà lẹ́yìn now ẹ ṣé fúnra ilẹ̀ fẹ́ máa bọ́lẹ̀ tí wọ́n máa ṣí géètì ni. Ah, ẹ kí ló ṣe ìwọ tí wò lè bọ́lẹ̀ tó kó ṣí géètì ṣé big deal ni láti ṣí géètì sìn ṣé nígbà tó dé sìn ṣé ò bọ́lẹ̀ fún ara owó ṣí géètì fún ara ẹ̀ sìn. náà mọ̀ ń pa ẹ̀mí. of course mo mọ̀ ń pẹ̀ mo dẹ̀ fara mọ́ bọ́ ṣe lè lọ yẹn tí mọ́mì bá fẹ́ tó dé tó bá láti ṣí gate wọ́n á tẹ bẹ́ẹ̀ màdé wàá ṣílẹ̀kùn fún wa bẹ́ẹ̀ anybody tó bá wà nílé á ṣílẹ̀kùn fún mọ́mì àbí mọ́mì yẹ́ àdèmáyé lomi if possible gan. well anyway mi kàn fi pé kò yẹ ká lè ní ah, ah, ó ga o mo kọ́ ta mo kó pé o. ọ̀tá ń jẹ́jà rẹ̀ ló gbọ́dọ̀ fún un. kò jẹ́ ẹ̀wọ̀ ebi ń pè mí o kí lẹ nílé. wo lọ bá ṣàkẹ́ ṣọ́sígẹ́ á fún ẹ lóúnjẹ lẹ́yìn tó bá ti jẹun tán ṣètì rúùmù kejì mo fẹ́ kó bá mi tún ṣe mo fẹ́ ní àlejò lọ́la. Ah, ẹ dé o ara nǹkan tá à ń sọ nìyẹn o òun nìyẹn sìn ṣé ẹ ti ládìí o lọ ṣé mi ni màá tún lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ń sìn kí làṣàkẹ́ wà ń lé fún ó ní kó o lè dá ṣe help ẹ. Ah, ẹ wò mọ́mí ó ti rẹ̀ mí. ó dà gbogbo à ń bọ̀ àtúnṣe lọ́jọ́ tán. mọ́mí ó ti rẹ̀ mí o mo lè tún nǹkan kan. o lè ṣe nǹkan kan o dẹ̀ bá wọn lọ́wọ́ sí pé kán ládìí o lọ. dókítà mo understand ẹni ṣe látẹ̀kọ̀ọ́. Besides, the man is off. I'm like, I'm busy. Parker. Parker. nǹkan kan rú mi lójú o ah, ah. ṣé ẹ̀gbọ́n ṣé bíyàn ṣe ń kú nìyẹn ah, àìsàn ọjọ́ mélòó. ọjọ́ méjì ni ọjọ́ méjì ìbọn báwa náà ṣe gbọ́ lóye àwọn náà lẹ́nu ọjọ́ méjì ni. ẹ eh, ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ ṣé kọ́lọ́n máa yọ tó wó kúrò lọ́rọ̀ ẹ̀dá gbogbo ẹ̀dá tọ́lọ́n bá yọ tó wó kúrò lọ́rọ̀ ẹ̀dá kó kó dáhùn bẹ́ẹ̀ rí kì í ṣe gbogbo ẹni tó kú ẹnu kú àlàyé wà nù wọn lówó jẹ ṣé tí wàá jẹ pé mo lówó lọ́wọ́ wọn mi ò lè kú àti òsì òsì tí mo fẹ́ fi de udu ẹ̀mí yẹn mo ti ìyá tájù mi ìfẹ́ kẹ́ rú rárá rárá ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tẹ bá ní kẹ́ máa rò látẹ̀ni di ọ̀túnla kò ní kí tájù dìde o ìrònú yìí dẹ̀ ní ó ń ba nǹkan jẹ́ lágọ̀ọ́ ara kò dẹ̀ ní dáa kó wá jẹ́ pé lẹ́yìn ìrònú tájù ẹ̀yin la tún máa mú gbọ́ ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ ẹ má ẹ má ronú mọ́ kò sí ẹni tí ó dùn tó fi dórí àlájà tó fi dórí àbúrò mi tó wà lórí ìjókòó yìí ẹni tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ yìí kò dùn yín kó mú kan na ọmọ tiẹ̀ kó lù pa kó bó ṣe ń rí làgọ́ ara ẹ má ronú mọ́ yàtájù ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín àwọn àbúrò yìí náà la dẹ̀ jókòó tì yín yìí alájà ni òun ló wà lórí ìjókòó yìí kò fìgbà kan fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan àbúrò mi lè lórí ìjókòó yìí torí ẹ jọ ẹ gbérò ní kúrò lọ́kàn ọlọ́run á wà pẹ̀lú wa ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ màá mi ilé tó jẹ́ òdòdó ń bẹ náà ni bọ̀dá mi ti bá yín sọ yẹn o pẹ̀lẹ́ àní rírú ẹ̀ e mọ́ ẹ̀yà náà kì í ṣe ọyẹ tí ẹ̀kú e má fààyè ọ̀pẹ́ lẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ dúpẹ́ ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ ẹ̀pẹ̀lẹ́ e màá ẹ má ké mọ́ o ẹ̀jọ́ máa ní ìlú mi jẹ́ nù. ẹ màmá ṣe ti jẹun. àbí kí bá yín ṣe ẹ̀kọ́ ni. ẹ jẹ́ kí ọmọ ìbọ́sí kíṣìn kó bá yín ru ẹ̀fọ́ kẹ́ fi ẹ̀kọ́ jẹ́ ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé délé mo mú wọn wá dúpẹ́ lọ́dọ̀ nípa tí mo ṣàlàyé fún pé ẹ̀yin lè sanwó school fees ìgbà tó fi sí. báwo ló ṣe é ṣe báyìí ṣé bí ọ̀rẹ́ ọmọ mi ní àáwúrẹ́ kí ni mo ṣe oore tí n bá ṣe fún ẹ ọmọ mi ni mo ṣe fún ọ àbí. alájà ẹ ẹ ó tọpẹ ó jọpẹ lọ ẹ ẹ kọ mọ nìyí ẹ wò alájà àwa náà la mọ bá ṣe ń jẹun elébi ní wájú ẹ̀ ń sòtọ́ fún yín ṣùgbọ́n ọlọ́run ló máa ń ran aláàánú séèyàn òun lẹ̀ ń ṣe òun lọ́nà ṣe ran yín wá sọ́dọ̀ wa alájà mo dúpẹ́ lọ́dọ̀ yín ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún wa ibi tó wò yẹn bá dẹ̀ ti ń jáde alájà lọ́lá elédùà kò ní gbẹ. àmín àmín. tó bá ní ènìyàn náà máa mú alájà ọ̀la náà máa rí alájà ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan alájà. ṣẹ̀rí ṣe rí gbogbo ọpẹ́ tọlọ́run ni o ṣe rí tèmi ṣe yìí ọlọ́run ló fi hàn mí ọlọ́run fún èèyàn lówó ipe ká fi ṣe ọmọ aráyé lóore ni ṣé wàá rẹni tó bá wá ní owó lọ́wọ́ tí ò bá fi ṣe ọmọ aráyé lóore ó kò kọ lọ́run àdúrà tèmi sọ́lọ́run ni pé gbogbo nǹkan tí mò ń ṣe fọmọ ẹ̀dá kọ́lọ́run kò fi kẹ́ mi kó dẹ̀ fi ká àwọn ọmọ mi náà ó tán. alájà kò wá sí nǹkan tó máa ṣe yín lọ́la elédùn ẹ̀ tí ì lè kú ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ pẹ́ fún bẹ́ẹ̀ tí ẹ̀pẹ́ fẹ́ lómi ẹ̀pẹ́ fún àwọn àtọmọ yín alájà kàkà tí kú máa pa yín kí ni mò ń dúró ṣe ẹ jẹ́ n máa am ready to. ayi má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ gbogbo ala máa dàgbà tá a máa darúgbó kò sẹ́ni tó máa kú ní kékeré nínú wa ní agbára ọlọ́run <laughs> ah, kí ló wá dé tó ṣe ọ̀rẹ́ ẹ̀ lálejò. wọ́n láwọn ni Àṣàkẹ́ Àṣàkẹ́. máa èmi ni mà. kí ló dé tó ṣàwọn. àmọ́ ti wá tẹ́lẹ̀ àwọn ló sọ pé àwọn ti wà òkè. ok oya bírò dé má ṣe àwọn ọ̀rẹ́ lálejò ẹ fi láti ẹ ṣe òye ẹ dùn wá sọ pé ẹ̀fọ́ jẹun tó ń wọn ṣàlejò náà. wọn náà wọn kò kó ń kọ́ tàlàjà sí a jẹ́wọ́ náà ṣé wàá wá jẹun ṣé yẹn ò tó tó ikú kókó tó jẹ́ kékun yọ ni. àti pé ọ̀rẹ́ àti wà ókè mi ò kúrò jọ ṣé àlejò ni wọ́n bí báyìí jẹ́ o tún mú lẹ́nu yà. màá pípẹ́ pàǹdù yẹn. ọ̀dà mi ò ń bọ̀ ẹ má bínú. mo fi mílẹ̀ lórí ìjókòó. alájọ ṣe ọlọ́run ọba ọlọ́run ọba ẹ ṣe tètè ẹ lẹ́ẹ̀ tètè rán láàánú sí wa ah, ṣé kò wá pẹ́ tó. kí ni nǹkan tó dé tí mo ń sọ̀rọ̀ kò tó yẹn bàbá máa fáwọn àbí kí lóyún ẹ ó ẹyin ti rí alùpùpù àkọ́kọ́ àlejò máa lọ rí. kí ló dé nígbà tí mo fẹ́ pọ̀ wọn kọ́ ọ̀rọ̀ kò ní o láti bí ìbà ìṣèlú mà. ẹ a ti fún àwọn àbókí lówó àmọ́ ẹni tá a fún lówó nu wọn wọn ló sick. ẹ fún àbòkí lówó korokò bẹ́ẹ̀ sì ṣé wọn máa ń kọ́kọ́ fún àbòkí lówó ni àbí ó dìgbà tábòkí bá ṣiṣẹ́ tán ẹ tó sanwó iṣẹ́ fún wọn débi tí èyí pé ìtẹ lówó òun ló sick. ẹ má bìnrin. ó dà kí tẹ ṣe fìyẹn lẹ́nu mo ka gbogbo blọọkù tó wà níbí ìbàyẹn sìn gbogbo blọọkù tí ẹni tó fẹ́ ra wá tẹ wá kó kí ló dé. ẹ mo ṣẹ̀ ní máa pè yín ni mà so kò sí sìmẹ́ǹtì tá a fi máa ṣiṣẹ́ lé nìyẹn ló fà tá a fi ṣiṣẹ́ so máa kó tó bá di ní ọ̀la tá a wá rí five bag so island mọ́rin a máa ṣiṣẹ́ so a máa lè fi kọ́fà blọọkù tó kù. ṣé n gbọ́ nǹkan tẹ́ ń sọ lẹ́nu ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè mí bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún mi mi ibi àwọn ọmọ bí sìmẹ́ntì sì máa dé bíbẹ̀ ẹ wá dúpọ̀ ẹ wá káwọ́rọ̀ ẹ wá ní ẹ fẹ́ pè mí ṣé ń sì lè fẹ́ pè mí tó máa kó sìmẹ́ntì ọ̀tẹ́ máa ṣiṣẹ́ ẹ wò mí ò láìkì bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ mi yìí o ẹ ṣiṣẹ́ ìbẹ́ni pẹ́yìn lẹ ní o ẹ ṣiṣẹ́ kẹtọrọ àlùbáríkà mọ́ o kò dáa o nígbà ìṣe fún mi ò ní sí o báwo ni blọọkù tẹ̀ ṣe fẹ́ pé ẹ ẹni tó fọ́ blọọkù tó tó yìí ẹ ti lè lọ ẹsẹ gbowó mi lọ́wọ́ ẹ. àkó lówó lọ́wọ́ o. ẹ kó ṣe kí ni ṣé ẹ kì í sanwó iṣẹ́ fún ni. ẹ rà dúró blọọkù máa yọ owó ẹ lówó yín ni torí ẹ nìkan lè lálẹ́. ẹ bá sùn ọ ẹ bá sùn alájà alájà ẹ mọ̀ mí o. èmi ni èmi ni ẹ rántí mi mọ́ ní ìrántí ní ẹ má bí. ibi ni ọjọ́ kan báyìí mo wá sọ́dọ̀ yín ìrànlọ́wọ́ kékeré ni mo bá wá sọ́dọ̀ yín ṣùgbọ́n tẹ́ ṣe fún mi ju ti tẹ́ ilé tí mo béèrè lọ ẹ wò ń tẹ́ fún mi jọ́kì náà nù. o tún wá ń ṣe eléyìí nìkan mo tún ti ní branch síbí mi náà ẹ wò mo dẹ̀ ti wá wá yín wá yín pé kí tiẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ yín mi ò rí yín mi mo fi ṣe máa géètì yín ó ní tí a bá ṣe ní lóore tá ò bá dúpẹ́ àdàbọ̀ ọlọ́ṣà kò ní lẹ́rù ẹ̀wò ẹ ṣé ẹ ṣé wo dúpẹ́. ẹjọ́ ẹ má bínú o ṣé kò sí kí ló dé ní o mọ́tò yín dà báwo lè ṣe o. ṣé bí mo ṣe rí àbúrò mi ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ ṣùgbọ́n kì í ṣe sí la máa sọ kọ́lọ́n fún aláyè nígbà míì a máa sọ ẹ ṣáà ní ibi tọ́lọ́run ṣe fún yín ni ó ti dà ibi tá a ní ká gbin obì sí obì ti lálẹ́ ó ti wù mẹ́ ká máa bòmí rẹ́ lókun. láàárẹ̀ tó bá di jọ́bi èèyàn kì í máa ṣì wà àpà ìwà àpà yẹn lọ́wọ́ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ kó máa lọ ṣẹ́ ẹ. ẹ wọ́n wọ́n mo ló dà ẹ má bínú dára ẹ wò alájà ọ̀rọ̀ búlọ̀kù orí bẹ́ẹ̀ ṣe ro yẹn o kò rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn o ṣé rí búlọ̀kù ẹ̀yọ̀kan tí èèyàn bá fọ́ ó lè yẹ tó jẹ ẹ kókó lè tẹ ìwà dúró náà ṣẹ́rí kì í ṣèmi gangan ni mo tiẹ̀ lé ọmọ yín lẹ́yìn mú mọ ibò yìí náà ti sọ́ńtì ẹ̀ ti lọ́mọ yín ni mo gbà ẹ̀ bó nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí mánéjà ni mo ti fa gbogbo ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ mo ti fà lé lọ́wọ́ tó mi ò kí ń sábà dá sọ́rọ̀ àárín àwọn àtàwọn òṣìṣẹ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ah, àbúrò mi ibẹ̀ mi ọmọ mi ọmọ bíbí inú mi ni. alájà ẹ jẹ́ kó máa lọ ná ẹ jẹ́ kó máa lọ tí ẹ máa lọ. ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ. alájà ẹ wò ní tí mo kàn máa sọ fún yín nísìnyí pé ẹ sì jẹ́ kó máa lọ ná ní tèmi yìí o èmi àti mánéjà á jọ sọ̀rọ̀ tá a bá jọ sọ̀rọ̀ tá a nǹkan tá a bá jọ sọ mánéjà máa ránṣẹ́ sí i ẹ̀gbọ́n ẹ sì jẹ́ kó máa lọ ná ó sì máa lọ ná. ẹ̀gbọ́n àyàrá tẹ ẹ ra mà ẹ pẹ̀lẹ́ mà ọ̀sẹ̀ ẹ bá mi kílé o. ẹ pẹ̀lẹ́ mà yes ma. tó bá bí wọ́n dáa kéde kí rẹ́sì ẹ̀ bíbẹ̀ kẹ́ má gbowó iṣẹ́ mi lọ́wọ́ ẹ̀ ṣe ti gbọ́ gbogbo búlọ̀kù tó fọ́ pátápátá tí bá rí ní gbègbè lásán máa fọlọ́pàá gbé máa fọlọ́pàá gbé yín. Ah, ilé o báwo ni lásán wọ́n ní nǹkan lọ́wọ́ ọkọ mi. mo fẹ́ ra ráìsì ìdíkà kan. ṣé mo dúpẹ́ o ṣé o. mọ́mì owó ń kọ́ mà. ẹ má bínú ṣùgbọ́n ọkọ mi tó bá di ní ọ̀túnla àwọn fún olówó. mọ́mì ẹ má bínú mọ́mì tó rẹ́ kí mo máa ta ọjà mọ́ ẹ má bínú ẹni lè gbé lọ o. má bínú ọkọ mi ọlọ́run ní ṣe fi pẹ́ jọ torí tọ́lọ́run màá wá fún ẹ lórí mọ́mì ẹgbọ́n lè máa mọ̀ màá wá fún ẹ lọ́túnla ṣòtúgbọ́n ẹ má yẹ kó yẹ o. kò ní yẹ o ṣe ìyá mi. ẹ ra mà ẹ ra ẹ fi jẹ́ mi tán ẹ lẹ́ mà ẹ wọlé wà lọ́wọ́. mo wá ra ráìsì lọ́wọ́ ọmọ yín ni ṣe ti fún lówó mo ní tó bá di ní ọ̀túnla màá wá fún ní owó. owó tilẹ̀ náà ń kọ́. tilẹ̀ yẹn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ màá wá fún yín ní. ẹ bá ní gbé láìsí jáde owó ló ti bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ ẹ wọlé ṣọ́ra yín o kí ló dé gan-an ní ṣọ́ọ̀bù mi gan-an èmi kọ́ burúkú bá dàbí mo kọ́ wèrè báyìí ni ẹni tó ti kọ́ burúkú bá mi ẹni sọ yín dàbí dàbí sí yín ni àbí sọ pé mo lọ ń jí ni àbí mo sọ yín dàbí dàkí ń dà ni àbí kí ló dé kan tẹ̀lé mi tó ń tì báyìí gan-an ẹ má dé ṣọ́ọ̀bù mi mọ́ o ìkọ́ tẹ̀lé ẹ máa sọ ìbá ti dé ṣọ́ọ̀bù mi kẹ́kọ́ burúkú kò ṣe mi wàá ru yín kọ́sọ́mà mi wàá ru yín kí ló dé wọ́n fi ṣe yín ni ẹ̀yin bá kọ́ mo kọ́ burúkú báyìí dàbí mo káyà kàbá yín ni. sínífà. kí ni mo sọ pé kọ́ máa ṣe mọ́ nípa ọ̀rọ̀ ọjà yìí. ẹ̀yin ti máa ń tọ́jà yín láwùjọ. ó dẹ̀ pọ̀ táwọn ọmọ yìí ti ń ṣe èrè ọ̀tẹ̀ ti ṣe arúgbó bọ̀lọ̀ dẹ̀ lọ́tẹ̀ dẹ̀ fẹ́ yà wọ́n kú bàtà tẹ̀mí fóbìnrin yẹn mọ́ èyí tó láàárẹ̀ sì kò sówó kò tún sanwó eléyìí náà tí ìbá pẹ́ẹ́rẹ́ lọ́rọ́ ní sí mi ò ní mọ̀ kó rajà lọ́wọ́ ẹ. olórí ìlú ọmọ yìí wọ́n ti mi lọ́kùn bí jẹ́tọ̀ tajà fún mi. ọmọ ọmọ burúkú yìí ẹ wọ ẹ wọ bẹ́ẹ̀ tí mo lọ. ọbẹ̀ wọ́n ti dábò yọ ọ ayẹyẹ mi dá ẹ wo bẹ a tí yàrá rẹ ti tẹ̀bá lẹ wo ẹ má jẹ́ gbèsè kú ní ẹyọ máa lè burúkú yìí. yẹ̀pẹ̀ ti yí báwo mi fẹ́ ṣe báyìí ṣé wọ́n fẹ́ jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ ni ibo ni kí yàrá rẹ ti rówó ta fẹ́ fi rọbẹ̀ mí sìn. wo ebi ló máa pa yín kú ẹyọ máa lè burúkú yìí ebi ló máa pa yín kú. ọmọ òsì ayé ni ní dá. ọlọ́run máa febi pa yín. Baba landlord. Eh, bóyá ni ìyá ah ìyá sùlẹ́à sáàfíà ni ó mà tọjọ́ mẹ́ta sùlẹ́à ń kọ́ sáàfíà ah, ni ẹ̀dá sílẹ̀ dùn kọ́. Ah, mo ti rí wọn lé láàárọ̀ ṣùgbọ́n mi wàá mọ bọ́n ṣe rìn. àmú kan tí ẹ béèrè ni kò jẹ mí lówó ìwọ náà yìí jẹ owó èèyàn yìí ni èèyàn yìí ni lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ ń dàn ó là ń lọ. mo fẹ́ sáré dé ìsàlẹ̀ lọ́hùn-ún yìí. kí ló fẹ́ lọ sí. ìsàlẹ̀ ń bí mo fẹ́ ra àwọn ọ̀rẹ́ mi kan mo ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ ni bóyá kí n dúró bóyá mo lè rí jẹ o ẹ á kọ́ bá mi ra kan bọ̀ ìwọ dùn dé ìwọ dùn dé tọgbọ ìyá àtúnyá o èèyàn yọ ẹjẹwó èèyàn ire ni ọ. Ah. èèyàn yìí kì í jẹwó ń tiẹ̀. tagbalanu tagbalanu kana dákun bó de o de. ẹnlẹ ẹnlẹ ẹnlẹ ẹ má bọ̀ ní. láàfíà ni tí kò sí tó rú mú ọ mo ní wọ́n rí ṣé nípa ọ̀rọ̀ owó ni. kìí ṣowó kí mo wá bá wá rí sí ọ̀rá pò lẹ́rọ̀ rí tí mo gbé àpò dání tí ń gbowó ọba ń béèrè lọ́n pé ṣé ṣé ètò owó mi mo torí rẹ̀ wá dákun wọlé kọ́kọ́ mi jáde fún mi. ẹ̀yin ẹ mọ nǹkan tó tó ṣẹlẹ̀ mo ní kó di ní alẹ́ yìí náà tẹ́tẹ́lẹ́ pé kí wá rí i. mo wulẹ̀ wá mo wulẹ̀ wá mo wulẹ̀ wá mi wá mo ti wá mo wá gbà fún ara mi ni mo wà mo wà mi wá. ẹ̀yin mo sọ pé ó máa tó ìparí oṣù kí n tó lè wá fún yín lówó yìí. Nítorí ẹni tó fẹ́ fún mi lówó nígbà tí mo dé bẹ̀ ní àná, ó ní kí n jẹ́ kó di ìparí oṣù, pé ìparí oṣù ló máa lè fún mi lówó. Wo obìnrin ṣọ́, ṣọ́, ṣọ́ fẹ́ ṣe rí bú lọ́dún yìí? Wá, táyé rẹ̀ ò fẹ́ ta. <laughs> Wo, bó bá fẹ́ ṣe rí bú ní ìsìn kó wọlé kó kó mi jáde fún mi ni o. Ìlágùn mi mo fi kọ́ ilé yìí o, ìwọ nìkan lọ sí ń dà mí láàmú nínú yìí. Wọ́n lé ọ jáde o, wọ́n sì ṣépè fún ọ kówó mi jáde fún mi o. ẹ mi pé mi mọ̀ pé kò ní fún mi lóṣù yìí mọ́ ni. kí wàá di kí n wá ṣe ní ìsìn. ẹ pé kẹ́ ní sùúrù fún mi ní oṣù tó ń bọ̀ ni. mo wá sí i lóṣù tó kọjá ọbẹ̀ bẹ̀ ẹ ní kí n fún ọ lóṣù kan sí mo fún ọ lóṣù kan sí ìkíní ìkejì ìkẹrin rèé ọ̀dọ́ à ń bẹ̀bẹ̀ ní ìsìn pé kí n tó fún ọ lóṣù kan n ò fún ọ ní kàkà sí wọlé kó kó mi fún mi tó ti gbọ́ wọlé kó kó mi fún mi o ẹ̀ tí lè du. ẹ ẹ ẹ ẹ wò ẹ má ẹ má pẹ̀yìn kankan jẹ́ ń pe sílẹ̀ dù jẹ́ ń pe ogun àdúgbò lé lórí kán balẹ̀ bọ̀ pé ọmọ ń jẹun pé lérí ibú ni ọ́. ẹ má pèèyàn ẹ wò ẹ jọ ọjọ má pèèyàn ọjọ má fún má fún lówó yín bí mo ṣe sọ yẹn má fún yín. àbẹ̀ wá sí ọba bẹ̀bẹ̀ ọba bẹ̀bẹ̀ ń gbogbo gbà wọ́n wọ́n fi sí ọ ni wọ́n fi gbèsè sí ọ ni olórí bú òsì rọ́dọ̀ ọ̀dọ̀ òsì wo jẹ́ sọ fún ọ ọ lé ọ lé fi tiẹ̀ ọ lè fi kọ́ ṣé lóòótọ́. mo ti yàyànjú àmọ́ bọ́ lẹ́yìn oṣù méjì bọ́ bá sanwó mi wọn ò ní dúró lẹ́kọ̀ọ́ ni wọ́n lọ sí kalẹ̀ ni wọ́n lọ wá ìwo tó dá wọ́n là fún ọ ni. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ wò kóṣù méjì tó pé màá kó oyin fún yín ẹ tiẹ̀ ti ṣe ìgbìyànjú ọlọ́run á wà pẹ̀lẹ́yìn náà àwọn ọmọ sínú ara láàánú. àmín àmín. ẹ ṣe. a ah, kí n bọ́wọ́ mi ni o. Thank you. aláǹrẹ̀ kí ló dé tó tó báyìí. ìyá aláǹrẹ̀ látẹ̀kùn tí mo ti ń sáṣọ ni mo ti ń wòyìn kí ló dé ojoojúmọ́ orí ìrònú yìí náà ṣáá ni èyí tó tiẹ̀ wá ṣe kinní jù tẹ́lẹ̀rùn ò bá wá béèrè owó lọ́wọ́ yín aláta á wá elépo awo onígàrí á èyí tó tiẹ̀ wá jẹ́ tó dùn mí jù ń bẹ̀ kò ju oníkókó kókó twenty naira ìyẹn náà tún wá ń sìn yín lówó tọ́rọ̀ bá rí báyìí ìrònú kọ́ ló kàn án. ẹ̀sìn mi tiẹ̀ mọ̀ pé ìṣọ́ mi ṣe rí bí mo ṣe wà yìí mi ìmọ̀bì kankan mi lẹ́bí mi lálá mi ìmọ̀bí téèyàn tiẹ̀ yá sí. ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí ọlọ́run á kọ́ wa mọ̀ ń ṣe ọlọ́run á fọ̀nà hàn wá pé nǹkan tá a máa ṣe lé lórí ṣe ti gbọ́ mà ẹ má ronú ẹ pàrònú tì ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ wọ́n sọ fún mi pé ẹ̀wẹ́ tó máa bàbá yín fọ aṣọ àti tó máa bàbá yín gbá kọ́ńpáàdì torí ẹ̀ ni mo ṣe wá. ẹ ṣe wá pariwo bẹ́ẹ̀ yẹn ti dáyà já mi. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ṣẹ́yìn ilé ìfọṣọ ọba. Ah, máa fọ máa fọ ilé tí mo ti ń bá wọn fọṣọ bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti júwèé fún mi mò ń bá wọn ṣiṣẹ́ nílé kejì bíi wọ́n ti sọ pé ìwọ ẹni tó máa bá ń ṣiṣẹ́. tẹ́yìn bá fẹ́ máa gbá gbogbo compound yìí ẹ wo bí ọgbà wa ṣe tóbi tó gbogbo ẹ̀rẹ́ máa gbà o. máa gbà máa gbà. ok èèlò wà lówó yín ṣẹ́rí ti aṣọ yẹn ó dìpẹ́ǹd lórí bí aṣọ yẹn bá ṣe pọ̀ sí ni mo ṣe máa ṣáàjì yín ṣùgbọ́n kọ́mpáì láti máa gbá màá máa gbá ní ẹ̀ẹ̀mẹ́ta ní àárín ọ̀sẹ̀ ṣó ti yẹn ẹ máa fún mi ní three thousand lóṣù. ẹ má wọrí màá fún yín ní four thousand. Eh, four thousand ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. kí lorúkọ yín. alájà ni wọ́n máa ń pè mí ṣùgbọ́n bọ́lájòkó gangan lórúkọ mi. Ah, wàhálà yín alájà máa máa ń pọ̀ gan-an nísìnyí ni tó bá ti gbà yín síṣẹ́ tó ń sìn lẹ máa ní fámìlì yín kan kú níbì kan ẹ̀ ń lọ patí níbì kan ẹ̀ lè ráyè wà. èmi á ṣiṣẹ́ màá iṣẹ́ mi màá ṣe kò ní sí yẹn. ọjọ́ tí ẹ̀ bá ti wá pé tẹ́ ẹ̀ wá ṣiṣẹ́ yín ibi iṣẹ́ owó yín ò ní pé o kẹ má fọkàn sí wípé ẹ máa wò pé ẹ máa máa sọ sítórì fún mi kìnnìkan kìnnìkan ọdún ẹ lè bẹ̀rẹ̀ lọ́la ṣá. ẹ ṣe mà láàárọ̀ ọ̀la ẹ ṣe mo dúpẹ́ ọlọ́wọ́n ànífẹ́ yìí náà ẹ lọ láyọ̀ ẹ bọ́ láyọ̀ ó dàbọ̀. ẹni sẹ́ni sáwọ́ nínú ìwé ìdùnnú ní sáwọ́ owó ńlọrọ̀ ajá fún kúgbà pé tí sóbòdì ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ kẹta wọn ní àlọ́ rí pìtẹ̀tẹ̀ rẹ gbàgbé pépè látẹ́lẹ̀ sílẹ̀ tó lọ́ọ́ dájú lé ọ̀rọ̀ yóò ní dojú lè yá wa ìfani kí n kí n ṣe pẹ̀lẹ́ ó ní ẹ̀ ti ṣẹlẹ́dá èèyàn kan ó sì ní bínú sí yín mi ì ṣe yan kankan mi ì ṣe yan ìgbà tí mo tiẹ̀ ní gbìngbin nìkì gan jẹ́jẹ́ mi ni máa ń lọ mi ì ṣe yan. ìfagbárọ́ àbọ̀pẹ̀lẹ̀ ṣèké ìfájọ́ yé mi pé ẹni náà súnmọ́ ẹni pẹ́kíkẹ́kí bíi iṣẹ́ ọrùn. ìyá láńrè ẹ̀yin náà ẹ rántí ẹni tẹ́ ṣe ẹ rántí. àbí àbádìò ni bàbá àdìó tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí gateman mi ni mo fowó mi gbà tí mò ń sanwó oṣù fún ni wọn dá máa ń sanwó ẹ̀ àsán lẹ̀ ni púpọ̀ wàá ṣàdédé wá bá mi níjọ́ náà ló ní kí n fún un lówó oṣù mẹ́ta ó dẹ̀ sì lówó oṣù kan lẹ̀ tó máa san tó máa ṣiṣẹ́ wọn dààmú ní aṣẹ́bọ̀ṣì lówó oṣù kan lẹ̀ tó máa san kò sí nǹkan tí àdìó òfin mi wé tán ó ṣe bẹ̀rẹ̀ sí ní lérí oògùn sí mi nìyẹn ìjọ náà ni mo dá dúró níbi iṣẹ́ mo ní kó mọ́ àbí iṣẹ́ mu. ìyá láàrin ẹ wá lẹ́ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ náà nìyẹn ẹnikẹ́ni téèyàn bá ní láti ṣèrànlọ́wọ́ fún òun náà lọ́mọ ní kejì ẹ ẹ bá ti ṣàánú ẹ̀ ńgbà tó wá rìnrànlọ́wọ́ wá sọ́dọ̀ bàbá ẹ jọ kí wàá ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó wà nílẹ̀. ẹ wọ ọmọkùnrin rí ni tẹ bá ti rí tẹ ti bẹ̀ẹ́ tó ti yọnu sí yín tó gbà láti ṣàlẹ̀kùn rẹ̀ ọ̀rọ̀ yín ti dayọ̀ ló bá tán. ni gbogbo wàhálà yìí bá tán. ló bá tán ẹ sáà wá rí kan kó gbọ́ kó sì gbà kì í ṣe pé kó gbọ́ kó má gbà o ẹjọ́ ó gbọ́ kó sì gbà tó bá ti gbọ́ tó ti gbà ọ̀rọ̀ yín ti dayọ̀. ọ̀hún ah, mi ò tí ì lè rí jù báyìí lọ. náà gbogbo aṣọ ọmọ náà ló dọ̀tí bí nǹkan mi ah, bóyá wọn kó ra mọ́lẹ̀ ní ọlọ́run ló mọ̀. ìyá kí lẹ̀ ṣe látẹ̀kùn. Ah, àwọn aṣọ yín náà ni mò ń fọ̀ ẹ tún kó aṣọ sí ni ẹ máa tiẹ̀ fọ́ ni o so ìwọ̀nba aṣọ kékeré ilẹ̀ fẹ́ fọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè fẹ́ gba one thousand naira ó ti mọ lára gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń wá bí tẹ máa wá ń ṣiṣẹ́ tí mo kàn lè dédé yáwó fún yín tí mo lè fún yín bíi two thousand kí fún yín three thousand ó ti mọ yín lára ẹ mọ̀ pé mo kàn máa mọ̀ mọ̀ ṣàánú yín ni èèyàn màmá ṣiṣẹ́ kó tó rówó mà ni. eléyìí tẹ kó fún mi láàárọ̀ yìí pẹ̀lú tí mo fọ yẹn ni mo sọ fún yín pé kẹ fún mi ní one thousand a ṣe eléyìí mọ. èèyàn màmá ṣiṣẹ́ kó tó rówó mà ni ọ̀tá ajé lẹ́yìn fẹ́ yà ni ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ rárá rárá ẹ kàn fẹ́ máa rówó ni ẹ wò tẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ ṣẹ́ṣe ẹ lè dìde nsìn kẹ máa lọ àwọn èèyàn pọ̀ ládùúgbò tí wọ́n ń wáṣẹ́ amóye àwọn èèyàn tó wá ń bá mi tó ń sọ fún mi pé àwọn lè máa bá mi fọṣọ kó máa bá mi gbálẹ̀ kó máa bá mi túnlé ṣe so kí lẹ wá ń ṣe kí lẹ wá ń fọ̀ tẹ bá ti mọ̀ wípé ẹ fẹ́ ṣẹ́ṣe ẹ lè dìde kẹ máa lọ kí ló ń wọ́ọ̀rì yín gan pàápàá mo kàn máa ṣàánú yín ni ẹ̀yin ò lè. èmi èmi alájà Bọ́lá mo máa ń ṣàdúrà láyé ni pé kí olówó má ra padà sí aburú olówó náà tètè máa tẹra má ní kó máa ṣe àní kíkọkíkọ o ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ṣẹ̀yàn kò burú o mo gbà kádàrá mi o.

ṣé a ti fi gbé àdìgbé bàbá rẹ ṣé a ti gbé parun mọ́ lọ́wọ́ bàbá rẹ. ẹjọ́ ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ewu àwọn èèyàn wọ kẹrù jáde fún mi wà ń bẹ wà ń gbà lọ́wọ́ ọbẹ tẹrí wù ni. ẹ má bínú sórí bí lágbára Ọlọ́run ẹjọ́ ṣàánú mi. ẹjọ́ ẹ bá mi pè wọn ẹni kan má. kákó fún mi gbogbo. bẹ́ẹ̀ a má ẹjọ́ ẹ̀wẹ̀. kó bá a sọ kó bá a sọ. ẹjọ́ ẹjọ́ lò ẹwà tí èsè pé ń fa ẹrù mọ́ ẹ lọ́wọ́. nínú ta ẹ bàbá ìdọ́rẹ́ wo bàbá tó bá ẹrù mọ́ ọ bá mi ti gba ni olórí. ṣé gbogbo ẹrù rẹ̀ nílẹ̀ rè. àtọ́sà except extra pata. pata tó o fọkàn pata o. èmi fọkàn níbo. Ah, fọkàn pata o mọ́kò pata yìí tí ohun tí èèyàn lè máa fọ́kàn lọ́sàn gángan wọn mọ́kò pátápátá <coughs> <coughs> ayé rẹ̀ ó dáa. wá kí lè wá ń bẹ̀ mí fún nìsín ṣé ìwé ìtì rẹ ṣé torí ìtì mo ti kọ́lé yìí ni ṣé ìwọ nìkan ló gbé ní ìtọ́fẹ́ kó bá mi ni èmi kò mọ̀ àdèbọ̀ ọjọ́ oṣù kínní ọ̀rìsàn ìkejì ìkẹta ìkẹrin ìkarùn débi dédé oṣù kẹfà ọ̀rùn san ṣé mo kó ni kó jáde lé mọ́ gbé ó bá mi o kọ́lé yìí ni àwọn mi ni. mo làágùn kọ́ ilé mi ní sọ́gbọ́ o èmo kọ́ mo kó bá lérí bó o lù sí àwọn si wọn nínú owó sàn lémo kó bá gbèsè ayé rẹ̀ lọ́ọ́ tilẹ̀kùn kọ́ fi àgà gádágodo san ma ọmọ ó ṣe wàhálà kí n tó kọ́lé yìí mo yáwó owó báńkì mo fi kọ́ ilé yìí mo fẹ́ ṣe mo fẹ́ sọ mí dẹ́bi dá bí mo ti dà ní èmo kọ́ bọ́ọ̀ ni. ẹ bọ́ọ̀ ni. ọba tán àbí ọkọ wa mi gbà kílé ni mo jẹ mo bá débì mo bá bọ̀ kílé gbé ọ òjú bá lọ ó yá <laughs> ó yá. ẹ sà àbáyé rẹ fẹ́ bàjẹ́. ọmọ òfúlẹ̀ fúlẹ̀ jẹ́ kó yé ṣépè. mo la fẹ́ lọ́sìn mo la fẹ́ kẹ́rù lọ́sìn. wọ́n wo bí wo bí jẹ́ ká ṣètò síbi kan ní tí àsùnwòn yá bá dé àwọn ọ̀gá méjì jẹ́ ká kó síbi kan ní ẹ̀rọ abánigbé ní ìsìlẹ̀ gbẹ̀gbẹ̀ gbèsè gbẹ̀gbẹ̀ gbèsè bèbè yẹn fi lẹ̀ wọ́n ṣe ti wọn lọ lọ́wọ́ àṣẹ tiẹ̀. mi kò sí ẹni tó sunkún dé ọ̀dọ̀ mi tí ò rẹ́rìn jáde nígbà tí mo sì lówó lọ́wọ́ àáfà ẹ wò ẹ wò àáfà nǹkan tí mo kàn mọ̀ nípa kú àáfà yìí lẹ́yìn tó kú tán tó ń jẹ́ ìbànújẹ́ fún mi ni wípé Hello. Ẹ ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀ ọ́. ni mò ń bọ̀ ọ́ bẹ́ẹ̀ Ẹ àná mi fún yín níṣẹ́ mo sọ fún mi ní fẹ́ six hundred thousand five hundred thousand lẹ́ o. five hundred thousand mi Five hundred thousand mo Eh, ó dà kò burú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó wáyé pé six hundred thousand náà lẹ sọ tó bá di ní àárọ̀ ọ̀la tàbí ọ̀sán ọ̀la màá send hundred thousand sí bọ̀tẹ́ yẹ kí n kó five hundred thousand yẹn wá ń sìn toró wà lọ́wọ́ mi bí mo ṣe wà mo dẹ̀ ti ń bọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ ok. gbà mí gbà mí mọ́lá tájù mi tájù mi. kí ló dé. tájù mi o. àfa. àfa ni. kí ló ṣe. ọsibítù ló wà ọsibítù ló wà ṣàánú mi bọ́lá òru mọ́jú ló dédé gbèdé mi ò mọ ohun tó ṣe dókítà dẹ́ni bí mi bí mi bá ní mi ò bá. èlò wa náà ni kẹwàá wa. ẹ àádọ́ta ni bó tẹ ìjọgbọ́n ló ṣèlú fún mi wọ́n fi máa bá jẹ́ lọ kó máa fi bá mi tọ́jú ẹ̀ nìṣó nàjẹ́ ń fojú sunkún ọmọ ìjọ ìyá mi. thirty thousand. bẹ́ẹ̀ni. àǹtí mi owó pọ̀ lọ́wọ́ mi bí mo ṣe wà yìí kò sówó lọ́wọ́ mi ẹ ẹ ẹ ẹ ẹ mọ nǹkan tí màá sọ fún yín jẹ́ kó di ní ọ̀túnla tó bá di ní ọ̀túnla màá kó thirty thousand wá bá yín lé. Bọ́lá five hundred thousand ló ń kó lọ ibì kan ó lè lè bá mi yọgbọ̀n bẹ́ẹ̀ kó ṣàlàyé fún ọ bẹ́ẹ̀ dọ̀tún la ṣùgbọ́n ọ̀tún la náà ló dá fún ọ pé fẹ́ mọ́ ọgọ́rùn-ún márùn-ún kan tó kù. ẹ ṣàgbọ́n nǹkan tí mò ń sọ sí tí mi bá kó owó yẹn lọ nǹkan mi lè ṣẹlẹ̀ mi ì dẹ̀ lè yọwọ́ náírà nínú owó yẹn so tó bá di ní ọ̀tún la ṣó ti yẹn àti mi. bọ́lá èèyàn kéèyàn ní ọ̀dájú abiyamọ̀dẹ̀ ni ẹ ọ̀dájú ni ẹ bọ́lá àkìlódé ìwọ́lówó tiẹ̀ òfin mẹ́bí òfin mara ọmọ tá a dẹ̀ wá ń sọ yìí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kì í dìde lórí awọ torí tiẹ̀ lójoojúmọ́ níṣẹ́jú níṣẹ́jú lóòrèkóòrè ló fi ń ṣe àdúrà fún ẹ tàdúrà náà dẹ̀ mọ ẹ bọ́lá ṣé ohun tó fẹ́ fi san lẹ́sàn rè ohun tó fẹ́ fi san lẹ́ ó dà owó tiẹ̀ ètò tiẹ̀ ní kí ló fẹ́ fi dànà fẹ́ bí níbo ni mo fẹ́ gbà lọ ta ni mo fẹ́ lọ bá pé kó yá mi lówó tọ̀ ní yẹ̀yẹ́ ni mo wá fi wọ́n ṣe ẹwà búrú ẹ̀ bó ṣe tó. àǹtí mi mo ní kò sówó lọ́wọ́ mi ṣé kí n fúnra mi ṣòwò fún yín ni mo ní ẹ̀wò gẹ̀ẹ́tì wọn ṣe gẹ̀ẹ́tì fún mi jáde. má ṣílẹ̀kùn o má ṣílẹ̀kùn àbọ́lá èèyàn kéèyàn ní ọ̀dà gba bí amọ̀dẹ̀ ni ẹ. wo ẹ̀yin gẹ̀ẹ́tì wọn ò bá mi ṣí gẹ̀ẹ́tì àǹtí mi ni màá fún wọn. Allahu akbar la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam ah! ìyá wa ẹ sì lẹ́yìn mọ́ ń pa ẹ̀. tó dùn mí nìyẹn mi mọ kankan papò ẹ ẹ wo àdúrà tí máa ń gbàsọ náà ni pé kí Ọlọ́run kó fi wà mí kẹ́ mi kí Ọlọ́run kó fi wà mí dá mi lẹ́jọ́ torí pé mo ní àánú ọmọ làkejì mi lójú. Allahu akbar. ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ tí máa ń kó bá wọn ṣe rí ọ̀rọ̀ fi ẹlòmíì àròyé pé ó dìgbà tó ń bá mọ́bẹ tàbí tó ń bá mú ìbọn tó ń fi pààyàn ló ń pààyàn kò rí bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ká sọ pé ọmọ yìí ó bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ yín èmi wá jẹ́ ọ̀rẹ́ yín mo wá sọ pé ẹ má ṣe fún un mo pa ẹni mo pa ń tàn sáyé ni nítorí tẹ́ ẹ bá gbéṣẹ́ fún ọmọ ò jẹ ìyàwó ò jẹ ẹbí ò jẹ ẹ ṣe rí okùn ẹbí kò gbọdọ̀ já lọ́wọ́ ọmọ tó mù wá wá okùn ẹbí ṣe pàtàkì ah! ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó lágbára ni púpọ̀ ẹ̀dá ni máa ń sọ tí wọ́n máa ń ṣe ibi làwọn ń ṣe tí wọ́n sì máa ń sọ ẹni tó ṣe dáadáa lójú méjèèjì tí ń kírun tí ń sin tí ń ṣe sàárà kò lẹ́nu fi wà òun dáhùn lẹ́jọ́ níbo la mọ̀ tá a ti ń ṣe ọlọ́run níbo a ti ń ṣe èyí ẹ ó dàbí ìgbà tíyàn bá tan ìmọ́lẹ̀ kó wá mú ìmọ́lẹ̀ yìí kó wá pa kí ni ó ṣẹlẹ̀ òkùnkùn ní. tẹ́rí àfà tá à ń sọ yìí ó dàbí igi ọlọ́run tí wọ́n gbìn sójúde ààrẹ tí gbogbo èèyàn ń jàǹfààní tí wọ́n ń gba tẹ́gùn lábẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ àfà rí bẹ́ẹ̀ bá rí ẹni tó kéwú tó jẹ́ àfà nínú ẹbí kan ẹbí ọ̀hún máa yọ̀ nítorí àǹfààní tó pọ̀ ni lọ́tún ni lọ́sì ni níwájú ni lẹ́yìn ni àlùbáríkà ń bẹnu ẹbí náà ah! ẹ ẹ wá gbọ́ ṣe wá rí eh, ọlọ́run má jẹ́ kí èèyàn ṣe sábàbí burúkú nígbà tí wọ́n wá sọ́dọ̀ yín tí wọ́n wá wá àánú wá fún yín àfáàtà sì ń sọ yìí ìmọ̀ à ń gbàdúrà fún yín láàárọ̀ lọ́sàn-án lóru àdúrà tí ń gbà ní mú àlùbáríkà bá yín tọ́lá yín fi ń ga sókè. Ah, ayé mi. tọ́lá yín bù áyà ẹ gbọ́ wọn á bá ọlọ́run wá gbé ìdánwò kékeré wá àfáà yìí wá ń ṣàìsàn wọn á bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín ẹ wá sin ọlọ́run látara wọn ẹ gbọ́ ẹ ti ṣe sábà bíi ìbá ṣe wípé ẹ ṣetọ ọlọ́run lára àáfà yìí kódà àáfà yìí lè má kú kódà kó wá di pé ọlọ́run gbèsè bó ṣe ń ṣe tó gbẹ̀mí ẹ̀ ẹ ti ṣetọ ọlọ́run lára rẹ̀. Ah, mo gbé àáfà ẹ ṣàánú mi kí ni nǹkan tí mo lè ṣe tí mo lè fi rí ìyọ́nú ọlọ́run báyìí ìjọ. fa iná máa lè sùrù ìsira iná máa lè sùrù ìsira ọlọ́run níbi nǹkan bá le kókó tó le kókó kéèyàn máa dùnnú kó máa yọ̀ nítorí pé kò sí ti ń le tí ń padà dàrọ̀ ayọ̀ ń bọ̀ ìdùnnú ń bọ̀ nù àmọ́ bí nǹkan bá ń tutù tí nǹkan dùn tó ń gbá múdẹ́múkẹ́ kéèyàn máa ṣọ́ra torí ètò le kókó kó ń bọ̀ kò sí méjì tá à ń ṣe fún yàrá òjòkó àdúrà àmọ́ ó kù sí yín lọ́wọ́ yìí náà ó ṣàdúrà wọn fún yín ládùúrà kékeré kan Mr. Gafulani twelve thousand lójúmọ́ kan ẹ máa yíra fọlọ́ ẹ máa ṣe astagafurula astagafurula astagafurula astagafurula. astagafurula yẹn twelve thousand lójoojúmọ́ astagafurula astagafurula astagafurula astagafurula.